Let me speak with my account officer. Ẹ eh, Banji Banji. Ah, Banji ṣé wọ́n nìyẹn? Oh very good. Jo, um, mo need owó kan urgently bye bye. three point five million. Ní ọlọ́ọ̀rọ̀ lákọ̀, àní léni léni léni sísìn ojú ń dùn mí mi mọ̀ pásìkò ti lọ ni mo mọ̀ pé tí closing time ni but that's not my point I need the money right away three point five million look gbogbo ètò ń sọ ìkọ́ni mi ò fẹ́ gbọ́ mo need owó yẹn urgently àwọn kan wà ní site káàkiri báyìí sìn tí wọ́n mo need láti fún lówó wọn and now they are small small money téèyàn ò ṣẹ̀ṣẹ̀ lè máa transfer nǹkan kan kí ló ń sọ kí ló ń bá mi sọ omi ìpè mi ìlérò omi ìgbàlẹ́ mi mo ní kò lè dàárọ̀ oh my god lọ́rọ̀ kan mi ò lè rí bàbá àyà mi my own money i cannot collect it at my own time wonderful wonderful okay okay gbogbogbò àbúrò abá lọ́rọ̀ tiẹ̀ ẹ̀ eh, contractor. ẹ ní sùúrù sá. kí n tiẹ̀ dami lóhùn kí n tiẹ̀ tó ní ní sùúrù èwo tiẹ̀ láti máa bẹ̀ mí kí n ní sùúrù ẹ báńkì kan ló máa dictate ìgbà tí mo máa gbọ́ owó mi fún mi no it's not done that way ìgbàkigbà tó bá wù mí ni máa gbọ́ owó mi jáde and it's not their fault kì í jẹ́ wọn woru owó pọ́lísí pọ́lísí ta fẹ́ sọ yìí ẹ ṣé kò yẹ kémi kàn níyẹn káàkiri every angle nulẹ̀ tí máa wọlé tí máa mú kàn jáde can you imagine alátúnṣe mi máa ti ṣe máa mọ ohun tí máa ṣe pẹ̀lú wọn i will solve it you know what yes, sir. you go back ẹ tẹ́mi ẹ̀ bá dúró fún mi dọ̀la kò dúró wà fún lọ́wọ́ ẹ̀ ẹ̀ tó bá wá fi pé òun ò lè dúró. Hmm okay. let him go. okay sir. is that clear. all right sir. Eh, no problem. but even then she told him imú bọ. all right. ṣùgbọ́n àwọn ilé wọn ò ní wèrè owó tèmi mi ìlẹ̀ gbàgbà tó bá wù mí. use your brain the situation of the country is not favorable right now try and compose yourself and do the right thing at the right time okay okay ẹ̀gbọ́n okay. ẹ ẹ ló pè. five million naira ni o. five million naira. lórí business yóò mọ̀ ń pa ẹ̀. and tí yóò bá dẹ̀ invest lórí business yóò mọ̀ ń pa ẹ̀ failure ni. failure ni na. total failure. ẹ wo fáwọn Thank káàbù a pé thank you chief everything complete. rárá everything ò tí complete ah wo má rò pé big man kan tó jókòó síwájú ẹ o business man to the core lèmi pàápàá mo mọ iye owó tí mo gbé wáṣẹ lọ́dọ̀ ẹ̀ fifty million naira kì í ṣọmọdé ah so ìyẹn túmọ̀ sí wípé rate to ma fún mi ó gbọ́dọ̀ favour mi dáadáa yes owó kékeré kọ́ yàtọ̀ sáwọn tó ń fún yín lówó kéékèèké yẹn. àwa ti pẹ́ fúnra wa àwa kò ní ṣe kọ̀lọ̀kọ̀lọ̀ pẹ̀lú yín ni ìrínisí ni sọ ni nígẹ̀. nígẹ̀ kọ́ lọ́rùn. ìrínisí ni sọ ni lọ́rùn. wọ́n ti fi máa ba òwe jẹ́ fọlọ́wé ó jàre o tún pèwé ọ̀hún ò ní kówó jẹ́ tàwa àgbà. ah sorry client mi kan ti sábẹ́ rí tó tó ṣe bí awe. àwé kọ́ ìwé ó yọ ẹjọ́ ẹ̀kọ́ tí ó bá jẹ́ àwọn báńkì tó ń ṣe mọ́nàmọ́ná tí wọ́n jẹ́ kí n ní absolute control lórí owó mi wọ́n dictate iye tí mo lè gbà iye tí mi ò lè gbà àtìgbà tí mo lè gbà if not so màmá màá màá màá ṣe gbélé. ìfà wa ti pé fúnra wa everything complete kò sí kọlọkọlọ. it's okay pàkínnídé fún mi. Ah, hmm? ẹ má bá mi sign ìjọba. lórí kí ni. ẹ má bá mi sign thank you. ẹ ẹ ẹ bá mi sign ìyẹn ò ṣe àtúrírà. Hmm. Báyọ̀. Báyọ̀. Sir. ilé là ń lọ sà. nìṣó tabadọ́nà máa sọ bá ṣe ń rìn fún ẹ. okay sir. hello máa ti lọ́nsìn ní ìlú ìlọ́wọ́ ìlọ́wọ́ ẹ̀ ọ́ ti gbé wọn lọ́nsìn ó ti gbé lọ́nsìn ó wà bẹ́ẹ̀ okay. honorable ẹ ah ah mo oh my god mo dẹ mo mo dẹ mo dẹ ṣe délé báyìí nísinsìnyí ẹ ẹ but mi mi ò ẹ mi ò gbọ́dọ̀ gbọ́ ṣẹ́yìn kí n má máa yọjú sí lẹ́sẹ̀kẹsẹ̀ yes yeah, mo ti délé actually but màá tọ́ padà sí màmá bọ̀ ẹ gbọ́nà gbọ́nà kí ni wàhálà tiẹ̀ pẹ̀lú wa kí ni tiẹ̀ wàá sì ń jáde lọ jàre kó wọnú mọ́tò. ẹ má bínú. ta lẹ́yìn. ẹ jọ̀ọ́ ẹ má bínú bàbá olóyè ni a béèrè. bàbá olóyè o. àti bàbá olóyè ọ̀túnba tí wọ́n ní bíbá yìí. ọ̀túnba ṣé ẹ̀yin ní appointment pẹ̀lú wọn. ah ní appointment pẹ̀lú wọn wà á gbẹ́ kó máa ń ran àwọn boys lọ́wọ́ ìdí nìyẹn tá a fi wọn bíbá yìí. ọ̀dà ọ̀túnba ti wá wọ́n ti jáde padà kò sí wọn lé. ẹ sà ẹ má bínú ó máa tó gbà wo tí wọ́n máa dé padà láti ibi tán lọ. mi ò mọ̀ bàtà máa dé. Ah, bọ́sẹ̀ ẹ̀yin ni gate náà wọ̀ sá. ẹ sà ó sì ní ìtọ́jú mọ́. Alpha. So sure. so sure. So da ẹ lójú ṣá. Okay, a máa lọ bẹ́ẹ̀ sìn. All right. Hey guys, let's go. bank lẹ́nu tẹ́ gbé lọ sí bureau de change tẹ́ wá gbé wálé òun ni wá sẹ́ni èmi ò lè parọ́ irú yín kọ́ lèèyàn máa ń parọ́ fún mi ì lè parọ́ kankan fún yín lóòótọ́ bó ṣe rí lọ sọ yẹn mo lọ gba owó mo gbé lọ sí bureau de change mo change ẹ lóòótọ́ mo dẹ̀ wálé àmọ́ gẹ́gẹ́ bóyá sọ ibi tí mo wá lọ lẹ́yìn tí mo kúrò lé yẹn ibẹ̀ ni mo gbówó yẹn kò sówó kankan nulẹ̀ yìí. ee eh, baba don't tell me that don't tell me that okay kò cost me anything how they waste life mi you know what i want from you hmm? you give us the money and we live in peace. Hmm? ẹ má wá ṣe yẹn má jẹ́ ká ṣe yẹn jọ̀ọ́ má jẹ́ ká ṣe yẹn ẹ ọlọ mi ní parọ́ fún yín ẹ gbà mí gbọ́ kò sówó kankan lọ́wọ́ mi. Wow. I'm not a guilty. I'm not here to play with you. Lóòótọ́, ẹ wálé pẹ̀lú. Ẹ jẹ jáde pẹ̀lú owó ẹ̀ padà. Ẹ lọ ọ̀dọ́ inú ìbòbòdè. Ẹ gbé bọ́lẹ̀ mọ́tò. Nígbà tẹ̀ dí ọ̀dọ́ inú ìbòbòdè. Ẹ jókòó, ẹ gbówó ẹ̀ sí ẹgbẹ́ yín nílẹ̀ lẹ̀. Ẹ mu four bottles lọ́dọ̀ inú But Bọ̀dé mu two bottles. Àtàlẹ́kùn bẹ́ẹ̀ ẹ gbé owó ẹ̀ dání. Now where is the money? What? Ah! You see that? Ah! Hey, Bamiloma! For the last time! Where is the money? Ah! Kò sówó kankan lọ́wọ́ mi! Tẹ̀lé bàbá mi Ah! Ṣọlá dadi dadi Ṣọlá Ṣọlá yẹ Ṣọlá ti kú pa Ṣọlá dadi dadi dadi dadi dadi dadi dadi dadi ẹ eh? ẹ eh? ẹ eh? ah ah tàbí mo fẹ́ pè e báyìí tàbí mo fẹ́ pè tàbí e mo fẹ́ pè òun e. ní yóò kàn kó tán kó tán dadi ẹ wo dadi. Daddy, Daddy, ah! Oh, oh, huh, huh, ah, ah, ah. Huh? gbọ́ me ìbéèrè question kí ló ń ṣẹlẹ̀. dadi owó ló wà bẹ́ẹ̀ mo dẹ̀ trust yín ni mo ṣe ń lò fún yín. ọ̀gá ẹ̀ ń kọ́ ẹ fọ̀gá mi lẹ̀ àlàáfíà ló wà tó ti yẹ ẹ lọ tọ́jú owó yìí. nígbà tó ní a máa béèrè question sí i ok níbo ló lọ báyìí. mi ò lọ sọ́dọ̀ ọ̀gá ló ń padà sí. ọ̀dọ̀ ọ̀gá mi kọ́ níbo ló o sọ fẹ́ sèfù báyìí sèfù báwo ẹ fi dùn mí ẹ ẹ fi tọrọ mi lẹ ẹ ṣe fọdọ gbẹ ọkẹ náà jẹ sọtí ẹyìn tàbí. ìṣẹ̀lẹ̀ lálẹ́ ẹ̀ bó ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ mi fo first mo bá jáde ẹ wo apá ẹsẹ̀ mi ni ibi tí mo bá sá lọ ni ó ní ẹ wo apá ẹsẹ̀ mi lélẹ̀. ok no problem but ṣì máa ní favour láti ṣe fún wa ẹ ṣì tẹ̀lé wa dé station wa. for further information because ẹ̀yin nìkan ni living witness ta ni. kò sí nǹkan tẹ̀ ní kí ṣe tí mi ò ní ṣe ọlọ́mọdé àríbi ọlọ́mọdé àríbi àkóbá ńlá lélẹ̀ ọlọ́mọdé àríbi ẹ̀yin ọ̀nkú ẹ ṣe gan ẹ jẹ́ ká máa no problem let's go let's go ọlọ́mọ ajá rí bí ah hey ah àrìnfẹsẹ̀ sí láre ọlọ́run ah, ibo ni station yìí ibo ni station tọ̀dọ̀ yìí. ẹ gbàgbé ẹ jẹ́ ká lọ. gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí mi ò understand kò yé mi rárá mọ́ ni ah kò yé mi mọ́ ni nǹkan ìbànújẹ́ lélẹ̀ ẹjú o tó bí mo kú omi nǹkan ṣe àbí kò ṣẹlẹ̀ ẹ̀ ṣe ìbànújẹ́ ti dé kò sẹ́ni tó fẹ́ gbọ́ mi mọ́ kò síbi tí mo ti fẹ́ rí kankan mọ́ ẹni tí mo ń jẹun lọ́dún eré. ẹ farabalẹ̀ ẹ ṣáà rí i pé látara ọ̀tẹ̀ tí wọ́n bíbá àárọ̀ fáńdù yìí but according to investigations that ṣe. a rí i pé ẹ̀yin àti chief lẹ́jọ́ jáde ibo lẹ gbé chief lọ ibo àti ibo lẹ́jọ́ lọ. báǹkì la lọ láàárọ̀ ṣe kó ní báǹkì ṣáà ń bínú kó banki yẹn náà ni àwọn òṣàráyé pé káwọn lówó lọ́wọ́ kọ́ wà ní báǹkì kọ́ máa fa àwọn lówó àwọn bí ṣe ṣe gan àwọn tàwọn lè àbí káwọn ní inú yàrá gbogbo ẹ̀ a ń bẹ̀ báyìí a lọ sí ọ̀dọ̀ mọ̀lá bọ́lá kan báyìí tó máa ń bá àwọn ṣẹ́wó tipẹ́tipẹ́ a lọ sí ọ̀dọ̀ ẹ̀ akérè ìnáyè nọ́mbà seventeen street ní akérè ìnáyè a lọ síbẹ̀ ó dà pé wọ́n ṣẹ́wó yẹn ń bẹ̀ torí báàgì ńlá náà gbé wọlé báàgì kékeré náà gbé jáde bẹ́ẹ̀ ṣe ìwé yẹn tán aṣáàdélé báyìí délé báyìí a bọ́lẹ̀ àti ẹ̀wọ́lé rárá ọkọ̀ tó ní kí n tán padà ní bá a ṣe lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn kan nìyẹn ọ̀rẹ́ wọn honorable. bẹ́ẹ̀ ṣe kúrò ní báńkì tí wọ́n eh. gba owó eh. ẹ̀ délé bẹ́ẹ̀ ṣe máa délé a lọ sí ọ̀dọ̀ malam audu ní akérèmọ́yè nọmba seventeen street ibẹ̀ la lọ from there a wá sílé abọ́lẹ̀ nulé àwọnulé ara wọn tó ní ká tàn padà lọ sí ọ̀dọ̀ honorable ó la fi wá padà sílé lálẹ́ táwọn pípò dẹ̀ fi wá tí wọ́n fi wá pa ṣífù dànù àtọmọ ẹ̀ àti gate man wa ó tọ̀. ẹ mọ ọ̀rẹ́ wọn yẹn dáadáa. dáadáa wọn are very very close àwọn méjì ń pè nǹkan. problem. Welcome, sir. Good afternoon. Afternoon. It's Malama. How do you are? Yes, it's around. But what can we do for you, please? Nothing much. I just want to. Eh, Elizabeth! Sir! Kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀? I'm ọlọ́pàá ni sá. Ọlọ́pàá? Bẹ́ẹ̀ ni sá. Ah. Kí ni ọlọ́pàá fẹ́? wọ́n farabalẹ̀ kò sí wàhálà o farabalẹ̀ o. Oh, I am Officer Charles from the State Command. Uh-huh. I'm sorry, are you Malam Audu? Nini Audu one. Oh, okay. Malam Audu one. Hey, Nini. I'm a need in station one. Ah, kí ni a ṣẹlẹ̀? Kò sí nǹkan kan, tẹ bá débẹ̀ ẹ̀ máa mọ ohun tó ṣẹlẹ̀. Ẹ kò sí wàhálà, màmá tèmi, kò sí tí ni, Ah, fi ń dẹ́rù bá wèrè ni. Ah, ó yá, ìwà kọ́ owó tiẹ̀, ti pé, owó ti pé ayọ obìnrin yà kọ́kọ́ ah, owó wà níbí obìnrin yà jáde kébi ọtọ tẹ̀lé. ok no problem eh. follow eh. move. Eh, kẹ́ntì ọ́fíìsì ni o mo mọ iye owó tó wà níbẹ̀ o. move twenty one. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe ẹ ṣe madam. ẹ kú jókòó. ẹ ṣe gan. ṣe rántí mount wọn pè ní madam garuba ní five years ago tó ń gbé ní akínilóye street òun gbé ní seven ẹ̀yìn gbé ní seventeen. garuba hmm. garuba kai garuba wàlláhì wọn lè ní garuba kai bàbá ọgbọ́n sẹ́yìn ha garuba ah, ṣé bí wọ́n ní ọlọ́pàá ti pa garuba ni ah, garuba wàlláhì tàláhì bàbá bàrà wọn ni time. Okay. I'm coming. Ah, wallahi garba ba rawa ba. Kai. Thank you very much. Naam. Malam Audu. Naam. Ìgbà wo ni ẹ̀yin àti Ọ̀túnba ti mọ̀ra? Ah, Ọ̀túnba, a ti pẹ́ díẹ̀ tí èmi àti Ọ̀túnba ti mọ̀ra o. Wallahi, kọ́sítọ́mà dáadáa ni Ọ̀túnba àti èmi. Okay, ní ọjọ́ tẹ ríra gbẹ̀yìn. Naam. Àwọn wo ni ó wà níbẹ̀ nínú ọ́fíìsì yìí? Àti wípé àwọn wo ni ẹ̀yin rò pé wọ́n lè máa gbọ́ conversation mi? Èmi àti Ọ̀túnba lára wà lọ́fíìsì àti àwọn ọmọọṣẹ́ mi anybody no dey gbọ́ nǹkan tá à ń sọ fa àmọ́ káyì lẹ́sẹ̀ náà àbí àwọn ọmọ sẹ́ni mi wá pa àtúbà ah, ẹ sọ fún èmi èmi àpá ọ̀dà mi ní gbọ́dọ̀ sọ gbọ́dọ̀ òdìfá káyì bàrà o káyì kàgáàmù. ẹ mo tún fẹ́ béèrè béèrè kan. náà ǹjẹ́ tí ẹ rẹ́gísítà gẹ́gẹ́ bí burúdi changer. ah èmi rẹ́gísítà o ah wàláì náà rẹ́gísítà ọjọ́ kejì tí èmi ẹ bí sẹ́kọ̀ǹbọ̀ mi lèmi rẹ́gísítà lẹ́kọ̀ǹbọ̀ tèmi àti ìwọ dédé ni ẹ àti ìwọ dédé rẹ. kéde second man náà dédé ni kókè hi police tí ẹ̀yin bá fẹ́ kí èmi ó jókòó síbi fún oṣù mẹ́ta èmi ó jókòó kẹ́fì ṣe investigation èmi ó jókòó káwa kájẹrí bàrà o tó pa ọ̀túnba káì bàrà yìí bá i can dey so kẹ́yìn náà bá i can get together ni bàrà yìí bàkà bá emu kankan ma bàrà o kẹ́sì wa dàmú yìí ka je wannan mai barawo ṣe rí ọ̀rọ̀ tá a fà lọ́wọ́ ẹ̀ wọn kò lè já síbi burúkú àmọ́ mi mọ̀ tó lè já sí ibikíbi tó bá já sí ẹ tọ́jú owó yìí dáadáa ṣe ti bọ̀ kò sí nǹkan méjì tí mo fẹ́ ṣe gbogbo nǹkan tí mo ṣe tí n torí ìyá àti ìṣẹ́ tó wà nínú ẹbí wa lọ. báyọ̀ máa wá pẹ̀lú ẹ ìyá ti ṣe torí ẹlẹ́mi náà ṣe lè sùn tí mi ò lè wo tí mo fẹ́ wá bí gbogbo ọgbà but òun ni wà intact kódà mi lẹ́yìn pé mo ṣì wò mi ò tí mo kankan kú mi. ẹ jọ ẹ má bínú sí mi ọ̀gá ló ránṣẹ́ pé mi ṣe on. ṣáré lọ àtẹ́ǹtì so wọ́n fẹ́ jáde. ọ̀fíìsà sà ẹ jọ ìyá tó ń jẹ báyìí ti pọ̀ jù even èmi tí mò ń wá bí lójú túmọ̀ ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kí báyọ̀ máa lọ láti ṣe ẹjọ́ ṣé wàhálà wà nù kárán èèyàn lọ́wọ́ ni ẹjọ́ ọ̀ excuse me ìyá báyọ̀ ìjọ sódìgbà tí bá bẹ̀rẹ̀ sí ń sọ̀tì ẹ̀ ó lá a máa yanjú ẹ̀ kí ni gbogbo eléyìí ṣóòkì ń gbọ́ sí ń pọ̀ ọ̀rọ̀ ni a máa yanjú ẹ̀ mákùnrin mọ́ mákùnrin mọ́ ó ìyá ló pè mí yẹn ìṣẹ́jú ìṣẹ́jú ni ìmúlẹ̀ bá dé ìmúlẹ̀ bá dé ṣe ti ń bọ̀ nílé àwọn àbúrò ò lọ skul everybody kan wà nínú problem ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ń kú láìpẹ́ ọjọ́. dáre ǹjọ́ jẹ́ rí bẹ́ẹ̀ ni pé báyọ̀ nìkan ni living witness ta ní bíbá so nìkan ló ń provide necessary information ta need ẹ̀rọ pé ló close my chief so ló ń tẹ̀lé chief jáde ló mọ movement chief ìpínlẹ̀ ọ̀nà jẹ́ kó yẹ pé olóṣìwà pẹ̀lú bàbá but ẹ má wọrí báyà uh, by God's grace ó yẹ kí a yanjú ẹ lẹ́nu. ah máa dúpẹ́ lọ́wọ́ yín. orí ẹsẹ̀ tí èèyàn mú ó mẹsẹ̀. Táyọ̀ orí onímọ̀ògùn ta ẹsẹ̀ ló pọ̀. Hmm, ok report láti hospital kan ni. yes sir. okay. fingerprint bọ̀bọ̀ yìí ló wà lọ́rùn ọ̀túnba ah ọ̀lẹ́kọ̀ọ́ rí bẹ́ẹ̀. hello sir. hello Ògúndípẹ̀. yes sir. what. okay sir no problem sir. Uh, officer ṣé o ṣí ya. She's any problem. What's the problem? Charles! Sir! Sir. Detain this man. Ah. Detain this man. Mr. Man, stand up. Officer, get out of my office. Just move closer to Chelsea. Kí ló tún lè wáyọ̀? Why is that? Yes, sir. Yes, sir. I'm going. I'm going mo mo dáàdì dáàdì kí lọ́wọ́ dáàdì yóò tún dé báyọ̀ dáàdì. dáàdì. dáàdì. Ah. dáàdì. tani. ah báyọ̀ kí ló ṣẹlẹ̀ ìgbà ló wọlé ẹ ti dẹ́rù bà mí kí ló le tó yìí. Báyọ̀ o ti sú mi pátápátá o tiẹ̀ ti o ti sú mi báyìí. ẹyin kí ló sú yìí. ǹjẹ́ o mọ̀ wípé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo ti ń manage mo ń ba manage káwọ́ ṣe wọ́n ti fẹ́ sọ́bẹ̀ di hòtẹ́ẹ̀lì báyìí wọ́n ní wọn bá bẹ́ẹ̀ ní kankan dá ń bẹ̀ kó tó fọ mọ́tò mọ́ ẹ̀ṣẹ̀ ṣé kò tó kó sóyàn ṣáyé ò ti bàjẹ́ báyìí mi ò mẹ́ntẹ́ mi ṣe o mi ò lè mọ tí màá rò tèmi fún o. kárí agbára ọlọ́run ayé yín ò ní bàjẹ́ dáàdì ń jẹ́ nígbàgbọ́ pé tí ọ̀nà kan bá tì ọ̀nà kan á ṣí. mo ní tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú station of things mi ò ní mọ́ bó bó ṣe lè wò kó rí dáadé àfi kẹ́ni sọ̀rọ̀ tọrọ kọ́bọ̀kan ìwà náà tí mò ń fún yín lẹ́kọ̀ọ̀kan tí mò ń rí. Ayọ̀ tọrọ kọ́bọ̀ ṣe tọrọ kọ́bọ̀ tó yàn survive no ask me tọrọ kọ́bọ̀ ni máa jẹ nìyí ẹ máa jẹ làwọn àbúrò ẹ máa jẹ ṣó tó yàn survive. Ah, bí o bá tó yàn survive tí o tó yàn lálùyọ ẹ ṣàlẹ̀ ní ká máa ní sùúrù bùkọ́ ẹ bóyá ọlọ́run àṣeyànú àmúdá ẹ̀mí lójú o kinní kan dá mi lójú tí ò sí ẹnikẹ́ni tó lè gbà kúrò lọ́wọ́ mi ẹ ò lè bímọ tó tó bí mo ṣe tó yìí kí n má mọ nǹkan tó kàn láti ṣe mo mọ̀ pé kò sí bó ṣe lè wò kó rí màá mọ ohun tí màá ṣe tó jẹ́ pé ọjọ́ kan máa wà tẹ́ máa jókòó tẹ́ ẹ̀dẹ̀ máa máa rẹ́rìn wípé àṣẹ̀mí náà ti jìyà rí <laughs> ẹ kọ́lẹ̀ ó dá mi lójú ni ọ̀rọ̀ ajé orí bẹ́ẹ̀ o oh. ẹ wo dáàdì àní ní kí téèyàn má dáa àmọ́ lọ́wọ́n àtúntì wa náà ṣe. dáàdì five thousand ló wà lọ́wọ́ mi two five three. Mm. Mm. fi five hundred sí. <laughs> dáàdì kí ló dé ó ṣe sórí two five yìí ìyá Kabira ló ní mo ti jẹ́ gbèsè síbẹ̀ torí tìjú sórí five hundred tó bá fún mi yẹn ìrìn máa fi ṣọ́ọ̀tà pò mi ìgbọ́dọ̀ mi ìgbọ́dọ̀ mú kankan ní eléyìí. ṣọ́ntẹ́ fẹ́ nìyẹn one five fún ni. Ah, Báyọ̀ ìwé kan mo pè ìgbà ìwé ló kó fún mi ò ní owó tì. àmín. gbogbo ohun tó fẹ́ ṣe ọlọ́run jẹ́ kó o lè ṣe. àmín àwa ṣíjú èmi náà tẹ̀mí lọ́wọ́ àtòmí lẹ́nu. ẹ bá lùsùn wá fẹ́ survive. ẹ má wọrí mọ́mì ńkọ́ tóbi ńkọ́. sọfọ tó fọ ìfowó lẹ̀ fún wọn. náà mo tiẹ̀ fẹ́ rí tóbi mo fẹ́ rí tóbi mo fẹ́ rí tóbi ó ní tí mo fẹ́ bá sọ. tóbi ò mà ní fóònù mọ́ o ọlọ́mọ máa jẹ́ fojú sunkún ọmọ báyọ̀dé ní ìpinnu rere fún ìdílé yìí ọlọ́run bá pàṣánú mi tí ẹ ṣó wá lè jẹ́ pé báyọ̀ ló pa ọ̀gá ẹ̀ ni báyọ̀ tèmi bí kò lè dá adìyẹ pa tóró lójú àánú ó máa jànà kúrò ní yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ something is wrong somewhere hmm, ọlọ́run ọba tèmi máa dánwẹ́ o wọ́n máa jẹ́ orúkọ mi ó. ta ni ẹ. ọlọ́run kó lè àwọn ìgbàlè káàbọ̀ ọkọ mi o ṣeun o ṣe àdúpẹ́ o ṣeun. kí ni kí n bá yín wá fún ṣẹṣẹ mi. Ah. owó jẹ kọ́ la bá wá. wọ́n á dà fún ẹ. Ah. ó ní agbára. Ah, bàbá olórí ẹbí hmm. ẹ ra ẹ kú jẹ mẹ́ta ẹ ra sà ẹ ṣe àdúpẹ́ sà. ẹ kú ìjókòó àìríwú lọ́sàn-án a máa rí yín. ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀. kí ló ń sàbẹ̀ ṣe o. ẹ ṣe ẹ̀pẹ́ fún wa o. pẹpẹ ń tán àlàáfíà ni àlàáfíà ló wà. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ṣé òsì tá a fi rí yín o. bàbá olórí ẹbí lórí ọ̀rọ̀ bàbá báyọ̀ ni o nígbà tí mo rò ó tí mi ò ríro ó ní mo ṣe pé ya tọ́pẹ́ tí mo ní kó wá bá mi bí àbí ṣé bàṣẹ́ máa wò lélẹ́yìn ni. bàbá olórí ẹbí bẹ́ẹ̀ ni ẹ̀yin la wá rí ọ̀rọ̀ sì ti dé kóòtù ẹ̀sùn apànìyàn ni wọ́n fi kan báyọ̀ ọgbọ́n wo láwọn àdá sí báyìí. bẹ́ẹ̀ ni o nítorí pé àbá báyọ̀ gan fúnra rẹ̀ agbára káká báyìí ló fi ń rọwọ́ mú lọ sẹ́nu ibo ló ti fẹ́ rọ́wọ́ tó fẹ́ fi ṣẹjọ́ ibo ló ti fẹ́ rí àwọn olówó dẹ̀ ni wọ́n ń táàkà yìí bàbá olórí ẹbí ó sú mi o ó sú mi. ẹ wò ó ọ̀rọ̀ ẹnìkan ní jẹ́rọ́ lóòótọ́ kò sí kẹ́ ẹ tó jáde ń de rárá mo ti mọ ìròyìn mo sì bá yín jókòó èmi náà sùn ń gbè mí gan rò tí mi ò já ibi tí wọn ò tí ì dé ní lọ wájú yìí mo ti délé aláwo mo ti délé oníṣègùn ẹlòmí mo ti fi ewúrẹ́ bọ fáà mo ti fàgùtàn bọ ọlẹ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ bàbá Báyọ̀ ọ̀rọ̀ ẹ̀ nǹkan ńlá ni o èmi ò mọ ibi tó ti rí ìjàngbọ̀n burúkú torí bó ṣe ń bọ́ nù kan ló ń kó sínú kan bó bá bọ́nú ilé á tún bọ́nú ilé ẹ jẹ́ ẹ jẹ́ àjọrò o ọ̀rọ̀ ẹ̀ sú èmi náà ọ̀rọ̀ ẹ̀ gbèrò fún wa àfi kó lódùmarè kó ṣàánú wa o àfi kálájọ bí ó mọ̀ fi wálẹ̀ o àwa gbogbo wa báyìí gbogbo alájọ múra tájọ jáde kálukú gbàbí tó bá mọ̀ ni torọ́rọ̀ ẹ̀ ó ti dórí góńgó àdúrà wa ó dẹ̀ gbà lórí ẹ̀ alájọ bí ó ràn wá lọ́wọ́ àmọ́ ìwọ ìyá tọ́pẹ́ tí n bá bọ́ ọ sọ̀rọ̀ alájọbí ó bínú níjọ́ wo ló ti dẹ́sẹ̀ wọnú ilé yìí. ẹyin ah, kí n bínú ìbéèrè ni àbí ọ̀rọ̀ tí mò ń bí léèrè hùn ṣé mo kọjá àyè mi o tí n bá kọjá àyè aṣadé ṣàlàyé o mo ti rí kinní nísìnyí ah òórùn ta sí ṣó dáa bẹ́ẹ̀ àjù ah, báyìí lọ. ṣáà ń ṣáà àdúrà wa ó gbà. àmín. gbogbo àná làájọ múra sí ọlọ́run ó sì bá wa yẹn ẹ jẹ́ mú fóònù mi mò ń bọ̀ mí. ẹ má pẹ́ àbórí àtọ́pẹ́ ah! ọlọ́run kó yà wá yàbí kọ́lọ́ má jẹ́ àrí wàhálà wàhálà kéré ó tóbi báyìí kọ́lọ́ má jẹ́ àṣepọ̀ ṣàgbákò kankan nù. olúwa mi èmi ò rí pé ká fi àsìkò kankan ṣòfò rárá nígbà tí a ti rí èsì ìdánwò tó wà níwájú wa tí àwọn dókítà olóyìnbó tí wọ́n mú wá tó sì fi àfihàn wípé ọwọ́ ọ̀gbẹ́ni Báyọ̀ ni a bá ní ọrùn ọ̀túnba tó jẹ́ olóògbé èyí sì fi hàn pé ó mọ̀ọ́mọ̀ yí ọ̀túnba ní ọrùn pa ni àbí báwo ni àwọn ènìyàn ṣe máa wà nínú ibì kan tó sì máa pa gbogbo àwọn tó wà níbẹ̀ tó sì máa fi èèyàn kan sílẹ̀ èmi rò pé Báyọ̀ ó mọ̀ọ́mọ̀ pa ọ̀túnba bóyá ó mọ ó tiẹ̀ mọ̀ ni àwọn dúkìá kọ̀ọ̀kan bí owó bí ọkọ̀ tí ọ̀túnba ní síbì kan tí ó sì fi àfihàn fún èèyàn kọ̀ọ̀kan ìdí rèé tí Báyọ̀ fi pa Ọ̀túnba. objection my lord. objection sustained. ẹ ṣe olúwa mi ah, ah. kí ni túmọ̀ nǹkan tí ẹnìkejì mi sọ sí oníbàárà mi kí ló dé olúwa mi kò yẹ ká fi àyè gba irú nǹkan báyìí nílé ẹjọ́ yìí. Ah, oníbàárà mi ò mọ̀ ọ̀ṣẹ̀ nǹkan tó ṣe yìí ó ń gbìyànjú láti dóòlà ẹ̀mí ọ̀gá ẹ̀ ìyẹn Ọ̀túnba ìdí nìyí tí wọ́n fi bá ọwọ́ ẹ̀ ọrùn Ọ̀túnba tí ó dolóògbé yìí gẹ́gẹ́ bí àyẹ̀wò tí àwọn dókítà ṣe ṣé tí agbẹjọ́rò ìjọba sọ ni wípé àwọn ọlọ́pàá ilẹ̀ wa níbi wọn ò mọ iṣẹ́ wọn níṣẹ́ wọn mọ tí wọ́n ṣe. ọ̀dà ọ̀dà. ẹ ṣe olúwa mi torí wípé àwọn ọlọ́pàá tí wọ́n lọ sí ilé olóògbé wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí àwọn ẹni ibì yìí lẹ́yìn tí wọ́n lọ tán òun ni oníbàárà mi gba ẹ̀yìn kùlé jáde. God bless you. ọ̀dà. wọ́n ti sọ èyí a sì ti gbọ́ wẹ́ um, olúwa mi mo fẹ́ kí ilé ẹjọ́ yìí dá ẹjọ́ yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí a má fi ìyà jẹ ẹni tí kò ṣẹ̀ thank you my lord. lẹ́yìn tí mo ti gbọ́ atótónu àwọn agbẹjọ́rò méjèèjì àmọ́ láti fi àyè sílẹ̀ fáwọn ọlọ́pàá láti ṣe ìwádìí wọn ní kíkún kí a má bàa gbé ẹbí fún aláre àbí gbé àre fún ẹlẹ́bi màá sún ìjẹ́jọ́ yìí di ọjọ́ kẹtàlélógún oṣù tí a wà nínú èyí I rise. As your Lordship pleases. ó ń ṣe èèyàn. o bá rẹ ń sọ fún ẹ máa sọ fún ẹ ó ń ṣe èèyàn ọ̀túnba kú àwọn agbára kóòtù ìwọ okó ṣe ìdìsọ̀rùn bìtì kẹ́dúkọ̀dì ó ń káàkiri òun lòsẹ̀ ló ẹ náà o ẹ ní ọ̀túnba kú ẹ jọ kí ló káyé tèmi pẹ̀lú ayé ọ̀túnba nígbà tó gan mi ò rí nǹkan tó ṣe mi mo bọ́ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ débẹ̀ wọn ò ṣe fún mi ẹ nítorí kú o kí lọ jókòó sí kóòtù o kí wọ́n máa ronú èmi ò tiẹ̀ lè ṣe yẹn ẹ ṣé o jẹ́ inú wọ̀tún bá rí. mi ò jẹ́ inú ẹ̀ bóyá ẹ̀gbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò jẹ́ inú ẹ̀ rárá olówó má jà sí gegele má jà sí má jà sí kòtò ìdẹ́yẹ̀ bá jẹ́ lọ́wọ́ ẹ̀ ni ìdẹ́yẹ̀ bá jẹ́ lọ́wọ́ ẹ̀ ń bí nǹkan kú sí ibi àkùsí mọ̀ nǹkan gá kọ̀ọ̀kan mi. ẹ látẹnujẹ ni ẹ ìtọ́nà ah, ẹ̀yin ò ṣe bàjẹ́ lórílẹ̀‐èdè ṣé o jẹ́ inú ẹ̀ rí lọ sọ fún mi sọ jẹnu wẹ̀rì. Ah, ọ̀rọ̀ yín ti wá yé mi báyìí ọ̀rọ̀ yín ti yé mi torí òjẹnu òjẹ ibẹ̀ ló ń ebi ẹ̀ ló jẹ́ pé ilé olówó ni bàtà tálíkà yìí máa jẹ kú sí. ilé olóṣìdìbà kú sí ilé olóṣìdìbà kú sí ló ṣe ń padà tẹ̀lé bẹ́ẹ̀ nígbà tó ṣì ẹ́ ó ń ṣe èèyàn. ẹ jọ bàbá àgbàyà o kí lẹ́yìn wá ṣe ní òtẹ́ẹ̀lì o. èmi wàá láwọn àyàlejò mi ni wàá jẹ kúgbẹ́ ayé mbẹ̀ ni. sẹ́rípà gbàyà ni hmm. èèyàn kú ẹ̀ ń lọ sí kóòtù ẹ̀ ẹ̀rọ yẹn ẹ wá ní ẹ wá jẹ kúgbẹ́ ayé mi báyìí sẹ́rí kúgbẹ́ ayé tẹ wá jẹ òun lèmi náà wá so nǹkan kò dẹ̀ gbọ́dọ̀ díkan lọ́wọ́ ọ̀rọ̀ yìí ti wá yé mi ẹ wo ẹ gbòòwò tí yẹ bí ò bá ṣe ṣe kó ní kálukú wà lórí ọwọ́ ẹ o mm-hmm. mi ò lè wà kú ṣọ́ọ̀tì yẹ yín mm-hmm. ẹ jẹ́ kó àwọn tún mi jàre ká ẹ kó lọ ẹyin náà kó ní burúkú lọ àgbà àgbà àyà ẹ jẹ́ gbẹ́rẹ́ sọ̀rọ̀ nígbà tá ìbá kó àwọn nǹkan tá máa ṣe lẹ́yìn yín àgbà àyà. lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò méjèèjì pẹ̀lú ẹ̀rí tó dájú láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ilé-ẹjọ́ yìí fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ìwọ Báyọ̀ Àrẹ̀mú ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. àmọ́ ilé-ẹjọ́ yìí ṣetán láti ṣíjú àánú wò ẹ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹ̀ ṣe ti bẹ̀bẹ̀ síwájú ìdájọ́ mi rèé. ilé-ẹjọ́ yìí sọ ìwọ Báyọ̀ Àrẹ̀mú sí ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú iṣẹ́ àṣekára. I rise. wo bàbá ah wàhálà yìí pọ̀ gan ni o wàhálà yìí pọ̀ gan látẹ̀kọ́ mo bí lérò ní pé níbo láti fẹ́ bọ́ọ̀lù ibo láti fẹ́ bọ́ọ̀lù ibo láti fẹ́ bọ́ọ̀lù ibo ibo ibo ibo ẹ̀rí ẹ̀ sọ fún mi ibo wà láwa yìí wà láwa yìí. àní má bínú. Ah. Ah, ẹ wá ah, owó tèmi da. sọrí ibi tí mo lọ yẹn kankan ló wà lọ́kàn mi ìjọba bínú torí Ọlọ́run sórí tí n bá fún ẹ bá mi fìfẹ́ gbà bẹ́ẹ̀ kúrò nínú ìṣòro yín o ẹ̀yin bàbá òṣèyìn bàbá ráráda ẹ mà gbà mí látàárọ̀ ìwọ lọ two hundred naira mo ṣiṣẹ́ lọ látàárọ̀ mo gbé yín ẹ wá sọ ẹ mú mi two hundred naira ẹ wá fún mi ọlọ́mọ amú yín ni ah, two hundred naira láyé mi. ẹ. yẹsà yẹsà yẹsà yẹsà. tó bá gbìyànjú àti ṣe kan rẹ máa fìbọn fọ́ orí ẹ dànù. yẹsà mi ò mìíràn sà mi ò mìíràn yẹsà mi ò mìíràn sà yẹsà mi ò mìíràn sà mi ò mìíràn sà. keep quiet. yẹsà olùkọ́. àtìgbà tó ti kúrò ní court tó ti ń ṣe bàlàbàlà káàkiri àti ń tẹ̀lé kí ló àrùn bàjẹ́. ẹ jọ ẹ wọ ẹ jẹ ká jọ sí lóko òru kẹ jẹ àjọ pín mo gba mo jẹ tá a ti ṣẹlẹ̀ fún mi. ẹni mi ò ẹni mi ti yọ mo ti ká wọn jẹ ta.

hello dadi olùdó rí ti yan ọmọ tó ní kí ẹ dadi ẹ sọ̀rọ̀ olórí ti dadi ò sọ̀rọ̀ hello Daddy. dadi. ṣẹlẹ̀ gangan náà. Ah, wọ́n ẹ̀ tó àtúbọ̀ yẹn ká ní kí n dúró ń bẹ̀ yẹn ní náà ẹ jọ ibo la ń lọ mẹ gangan náà. ẹ akọ ń lọ lọ lọ lọ látàárọ̀ ṣé ká yàsí bí ẹ máa ẹ máa gbọ́n rí ṣé ká yàsí bí ẹ máa gbọ́n rí ẹ sọ kókó ibi tá à ń lọ ọ yẹ tó àtúgbò ẹka ní kí n dúró ń bẹ̀rẹ̀ nínà ibo gan gan la ń lọ bẹ̀ gan náà. ẹ wo bí ọpọlọ ẹ sì ń gbé lọ náà ni tá a bá débi tá à ń lọ pàdé kò dúró so ní so. níbo la níbo la ń lọ bẹ̀ gangan dábàá sọ ibi títẹ̀ ń lọ mi ò mi ò mi ò lọ́mọ mi ò lọ́mọ gbà yẹn. bùdá kí ni ẹ. mo dárùn amukọkọ là ń lọ lẹ gbé mi wá sínú housing bíbá. ibo la lè gbàdá amukọkọ tó lọ. kí lẹ́ ń sọ kí lẹ́ ń sọ amukọkọ ah, ah, ṣe wá papọ̀ mọ́ housing mo dẹ̀ ń bọ̀ látàárọ̀ ẹ sọ kúkú omi tá à ń lọ àṣẹ amukọkọ là ń lọ ẹ wá gbé mi wá sínú estate ẹ wò ẹ wò ẹ wò kò tiẹ̀ sí jàǹbẹ́ tó bá yẹ pé mi máa gbé yín lọ sí amukọkọ hmm. two thousand naira lówó yín o. amukọkọ ah, two thousand. bẹ́ẹ̀ni two thousand naira lówó yín. jalo dààmú yàn látàárọ̀. má bínú. torí orí tó ọlọ́run ló ní kéèyàn lọ́pọlọ kéèyàn máa fọpọlọ gbé bọ̀. <coughs> ẹ yà lọ start yẹn machine san fẹ́ one two. ẹ wọ́n kí ni tó bá ti dín five naira ní two thousand naira mi lọ sẹ́ni ẹ tẹ̀ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ ẹ bọ́lẹ̀ lọ́dọ̀ kan fún mi jàre. ẹ jẹ́ ká owó kẹ lára o. owó kà mí lára o èèyàn kó tí wọ́n náà sá. rárá o ẹ má fìmù lọ́wọ́ ẹ má mú lọ́wọ́. jí pépé ṣeré ìwọ gangan lọmọ òwúrẹ kó máa jára lé ẹni ìsí ara òwú òkè rọrọ ṣùgbọ́n àwọn èèyàn mẹ́rin kúrò ní tàwa òwú pẹ̀lẹ́ lọ́jà ṣàlàfíà mi pẹ̀lẹ́. that's okay that's okay that's okay that's okay that's okay come on have your seat. orí mi kí ni tó fẹ́ jẹ kí ló fẹ́ mi gbogbo tó bá fẹ́ ni kò béèrè. mo ṣe wá kẹfọ náà sir mo ṣe wá kẹfọ náà. You're welcome, sir. What can we offer you? Kí lẹ fẹ́ jẹ, kí lẹ fẹ́ mu. Mo wà okay for now. If I need anything, máa pè. Please try and eat, sir. If I need anything, I'll call you. Ẹ wọ́n dé wo màá lọ́ọ̀tì ẹ̀ máa pè. Hmm ẹ eh, dáàdi ṣe rí àwọn company tí mo ní company ṣọ́ọ̀tì pé yín. yes wọ́n pè mí ìgbà tí wọ́n dẹ̀ pè mí immediately ni mò ń try láti reach ẹ number wasn't reachable mo wá ní kí secretary sọ pé kó get in touch with me as soon as possible sórí a lè dáṣẹ́ yẹn ṣe àwọn pípò yẹn tó bá jẹ́ pé continuous relationship ni wọ́n fẹ́ ní pẹ̀lú wa àfi ká gbà fún wọn because ayé gangan èèyàn lè dá gbé ṣùgbọ́n so a máa mú ọjọ́ kí ló ṣe ń ṣe báyìí ọ̀pọ̀ tó ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ náà. dẹ́wọ̀n mi àbúrò ẹ̀ ló ń bá mi sọ̀rọ̀. ẹ̀pọ̀ tó yẹ kó o gbé. ẹ ẹ ẹ̀gbọ́n ẹ̀ wà ń bí ni ẹ ṣé ó máa máa bọ̀ ni àwọn tí o kò lè dúró dìrọ̀lẹ́. excuse me. máa pè ẹ́ máa pè ẹ́ máa pè ẹ́ máa pè ẹ́ létà ṣùgbọ́n ọkọ mi. ó yẹ kó gbé. ẹ gbọ́ bó ṣe ń pè mí mú un tẹ̀ bó ṣe ń pè mí mò ń tẹ ìgbà tí mo rí pò dẹ kẹta ni mo fi gbé. o bá ti tẹ pa ìgbà yẹn ló máa mọ̀ pé o ó dà ti gbọ́. òun hmm? hmm. wa ń bínú òun ná kissing òun mọ̀ pé mò ń bínú nìyẹn now give me that kissing. <laughs> that's my baby. <laughs> dábìí ẹ o ó yẹ ká wá owó kan kẹ́yìn àti ìyàwó ìkẹ́ máa ṣe tíátà. Ah, eléyìí mà ní àti dáadáa kò wá lè perform. <laughs> ẹ o tèmi àti ẹ ní ọ̀rọ̀ tó wà very very important. And you know, three is a crowd. Uh, eh, eh, Fumilayo. Yes, baby. Good of you. For the next 15 minutes, 20 minutes, mi ò fẹ́ rí ẹlẹ́nu staircase yìí, ok? Débi pé o máa lọ kẹ́tí sàlẹ̀kùn, wà á máa gbọ́n tèmi àti Tóbi sọ, ok? Tóbi, tí o bá ní kọ́pẹ́ tó dẹ̀ ti ní àwọn tó ń dàgbà, kẹ́ni ò bá fẹ́ pa ara ẹ̀. ah bàbá ẹ̀ mi ẹ ṣáà ti mọ ọ̀rọ̀ máa dìá. ẹ kú ọdún tí ṣègùn báyọ̀ ó ní mo kú àdúró tí tí mo bá ń gbé níwájú tí mò ń sùn tí mò ń jí adébáyọ̀ ó yé mi ó yí ẹ ó dẹ̀ yí ọlọ́run wa gbogbo lé wa iṣẹ́ ló pọ̀ tó jẹ́ káwọn àbúrò ẹ̀ náà yọjú iṣẹ́ dí wọn lọ́wọ́ kò yẹ kán lè yọjú sí i sí wàhálà bó ṣe ṣàgbàgbé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ. ewu nínú kìlẹ̀mí ìdáde wo nínú ẹ̀. ọ̀rọ̀ tá a sọ pọ̀. tá a bá sọ̀rọ̀ tó pọ̀ kò yẹ kó jẹ́ kan wà tó máa important sí ní tẹ̀gbọ́dọ̀ máa gbàgbé láìláì. bó ṣe máa jáde kúrò bí. bí kíni kí ló kàn pẹ̀lú pé kí n kúrò bí. owó tí mo bá ti sọ̀rọ̀ láìpẹ́ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ because ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ ti ń ṣe bí èmi ò gbàgbé e. tẹ́ ẹ̀ bá gbàgbé tó gbé mi débi owó yẹn ni mo sọ fún yín ẹ má lọ lọ kú lọ lórí owó yìí. ṣayọ nígbà tó béèrè àwọn àbúrò ẹ ní tí mo sọ fún ẹ ni wípé iṣẹ́ diwọ́ àti invest owó yìí and reinvest and reinvest lágbára ọlọ́run ọba ò ní banújẹ́ lórí wa. ṣé wọ́n ṣàǹtọ́jú yín dáadáa ṣá. ìtọ́jú mi. wọ́n fún yín lóúnjẹ. dáadáa oúnjẹ tán fáwọn ẹlẹ́wọ̀n náà wọn máa ń mèsì wọn. kí ló ṣẹlẹ̀ dáadé. kí ló ṣẹlẹ̀ oúnjẹ ẹlẹ́wọ̀n ló ń jẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ bẹ́ẹ̀ àti bí ọdún méjì ló ti wá bí oúnjẹ tí wọ́n fún wa lọ nìyẹn problem. bíbélì sọ wípé ìró ayọ̀ la máa ń gbọ́ ní àgọ́ àwọn olódodo ní agbára ọlọ́run ìró ayọ̀ ló máa gbọ́ sí wa bàrọ̀ ọlọ́run. personalize ẹ̀ I understand èrò ayọ̀ ni màá máa gbọ́ sí yín bó burú lè bá ṣẹlẹ̀ sí mi lọ. èmi ò bẹ́ẹ̀ àbí. mo ti mọ sọ fún yín lórí ọ̀rọ̀ owó owó important. I invest. owó mi ni o owó mi ni o owó mi ni o. my friend officer Ṣẹ́gun i'm ready. àti sọ̀rọ̀ tán. ọwọ́ tá a máa ní ọlá tá a máa ní tí ò ní sísinmi tí ò ní sí fọkànbalẹ̀ tó bá yá ẹ bá dákun má má jẹ́ àwa. lọ dókítà mi lè wálé ní jẹ́ kí n wá lọ́la hospital nine o'clock will be okay all right. Oladiri Ventures. Oladiri Ventures. Okay. MTK group of companies. MTK Group of Companies. ṣé àwọn yẹn náà jẹ́ wá lówó ni. bẹ́ẹ̀ ni sà wọ́n jẹ́ wá ní one point two million sà. one point two million. yes sir. okay. Chukwemeka and Sons. Chukwemeka and Sons. okay. Mandela Transport Company. Mandela Transport okay. ẹ̀yin ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. okay. Monday and Co. Monday and Co. káwọn Monday and Co bá ti padà complain ẹ jọ̀ọ́ ẹ má fún un lọ́jà mọ́ because mo mọ̀ káwọn èèyàn jẹ́yàn lówó kó má tún ní ọ̀rọ̀ rí lẹ́nu ọmọ Mandela wọn jẹ wá ní two point five million naira A complain but ah, àwọn ò tẹ̀ ní ọ̀rọ̀ rí lẹ́nu rárá kó bá wa ẹ má fún lọ́jà mọ́. sorry sir mi ìmọ̀ kan tí ó ṣẹlẹ̀ láàrin ẹ̀yà àti wọn but they have a very good customer sir. mo very good customer tó wà nínú onígbèsè tí òun tún ní ọ̀rọ̀ rẹ lẹ́nu ṣùgbọ́n bá ti wá sí company ok. hello láti gbà wo two hours are you serious okay okay okay okay Ma, yes Ma worry Ma tún máa bọ̀ ọ́nlẹ́ sìn I'll be my way home all right okay okay o ṣe. ẹ wò ẹ bá mi compile lórúkọ list àwọn debtors ẹ kẹ drop ẹ sórí table mi and I will uh, attend to you tomorrow right, I need to get out of this office right now. Sorry. <sighs> kí ló ṣẹlẹ̀ Are you sure? Yes. Ah, ah. Sure, are you sure? Daddy! Ah, ah, daddy! Daddy! Daddy! Daddy! Daddy! Daddy! Oh my God! ẹ̀mí tó sọ ẹ̀jọ̀ máa bọ̀ láti right now please come right now yes please oh daddy daddy daddy oh. owó tá a are you sure? Yeah. Uh ah. -uh. are you sure? daddy. my God! Oh! Òkúkú sẹ́ni tó mọ̀ ilẹ̀ tó máa mọ́ ń lọ́la ọlọ́run jẹ́lẹ̀ rere ó mọ́ wa ni àṣesílẹ̀ àwọn. Ẹ̀mí tó sọ̀, ẹ̀jọ̀ máa bọ̀ láti right now. Please come right now. Yes, please. Oh! Daddy, daddy, daddy! dádì. emmanuel ti dé káàtì ni o if not could you ká off fún yín. tóbi lóòótọ́ ni ṣẹlẹ̀ ah! ìbílò aláṣírí mi ti lọ aláṣírí mi ti kú. bẹ́ẹ̀ aláṣírí làwa náà. ẹ ṣe aláṣírí mi. aláṣírí ni wá. oh understand. gómìn ò yé mi understand. ò ní understand. I understand. wọ́n ní kò lè yẹ. a lọ yé mi aláṣírí yìí ni bí aláṣírí. náà mo fẹ́ máa lọ. aláṣìírí yìí ni mí. ló gbọ́dọ̀ tó tẹ̀lé ọ̀sán o ti yẹ láti máa lọ bẹ́ẹ̀ mo ti rẹ́ ìlẹ̀ aláṣìírí tí mo ní ti kó àyíké tí wàá o mọ̀ gbọ́dọ̀ ni wa já lọ. kò ní kó o nílé. jọ̀ọ́ nítorí ọlọ́ mo bẹ̀ mo fọ́ lọ́ọ̀ bàbẹ̀ já lọ kọ́gà tó dé jọ mo bẹ̀. ọ̀gá ọ̀gá thank you ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Hmm, ọ̀rẹ́ mi wọ́n ló fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni ọ̀gá. ẹ kí ló ṣẹlẹ̀ ṣé kò le. ràṣẹ́gun hmm? ojú yín ni wọ́n ṣe ìwà tó fọ́ bàbá mi fún mi. Ah, mo wà níwọ̀n. ẹjọ́ tó lọ hmm. mo fẹ́ kí bá mi arrange pé kí n lè lọ sílé kí n lè fún wọn ní last respect yẹn ni ṣùtì mi lè sí ẹ yọjú sílé. ọ̀rẹ́ mi ah ìyẹn á le díẹ̀ o òfin ò fààyè gbà káfẹ́ ní kẹ́ni sílẹ̀ sí i ó wù mí kí n fi ẹ́ sílẹ̀ bọ̀ àwọn ò mọ̀ kí ni màá sọ fáwọn ọ̀gá tán bá dé ibo ni màá lò lọ ó máa ṣòro láti fi ẹlẹ jọ ohun torí Ọlọ́run ó máa ṣòro. ọfíìsà Ṣẹ́gun please. ọ̀rẹ́ mi. àtijọ́ wo àti pẹ́tipẹ́tipẹ́. ọmọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́. ìbànújẹ́ ò ní dé báyìí ẹ̀yin lè ẹ̀yin lè mọ tẹ́ máa sọ ẹ̀yin lè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe é jẹ́ kí n lọ ẹjọ́. bọ́mi ò lè fi ẹ́ òfin ò fàyè gbà ní káfẹ́nikẹ́ni lẹ́sìn ah, ó wà ní prison ó ló fẹ́ jáde lọ sí òkú ah, nǹkan tó fi fihàn náà sí prison nìyẹn ara nǹkan tó ń pè ní prison nìyẹn ó ò ní láṣẹ láti ṣàwọn nǹkan tó yẹ kéèyàn ṣe bó kí la máa sọ fáwọn ọ̀gá tó ń bá dé ṣé màá ní ẹ ó yá báyọ̀ ti jáde ó fẹ́ lọ sí òkú bàbá ẹ o ah, àwọn yòókù tó wà ní prison táwọn náà bá náà fẹ́ lọ sí òkú bàbá wọn kọ ká àfi gbogbo wọn lẹ kó ṣe ṣe ni má bínú má bínú ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ni ó mọ̀ pé ó tóbi lọ́wọ́ mi gan ní gbogbo àwọn tó wà ní ọgbà yìí ó yàtọ̀ o kò sí nǹkan tí mo fẹ́ ṣe ni hmm? bóyá kò bu yẹ̀pẹ̀ yẹn fún mi níbí kí n lọ bẹ̀ kú sí bàbá yìí lójú ńlé màá ṣe yẹn fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tàjọ jẹ́ nínú bí bọ̀ wípé kí n fi ẹlẹ̀ kó lọ ah agbára mi ò pé mi ò lè ṣe ìyẹn ṣùgbọ́n má bínú ṣé ẹ ti jẹun. ọlọ́run oúnjẹ ló ń ṣe mí. máa ah, ní kò jẹ búrẹ́dì níbi tó máa padà sínú ọgbà ni ọlọ́run àwa pẹ̀lú ọlọ́run àdúró ti bàbá lọ́nà ọlọ́run àdúró ti wọ́n náà fúnra rẹ̀ pẹ̀lẹ́ ó ṣì ní twenty five thousand lọ́wọ́ mi o olówó lọ́wọ́ mi olówó lọ́wọ́ mi àtúndínlẹ̀ yọnu ẹ̀gàn ká fi fi yẹ̀pẹ̀ ránṣẹ́ tèmi gan ò bá lè lọ torí iṣẹ́ ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe ṣùgbọ́n ó wù mí kí n ràn ẹ́ lọ́wọ́ ìwọ náà wò pé mo nífẹ̀ẹ́. báyọ̀báyọ̀ báyọ̀báyọ̀ báyọ̀báyọ̀ congratulations. Me, ò mi ò understand oh! congratulations ma Me ò understand. oh, understand bí will know she understand yẹn lèmi know she understand Because she ṣe yí ẹyẹ ni ò ṣe lémi anyway got him mo kàn lè sọ fún pay. ni pé kó o dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ó jẹ́ àdúrà náà ni wọ́n ṣe ó jẹ́ àwẹ̀ ni ó dẹ̀ jẹ́ àbọ̀rúbọyè náà ni wọ́n fi support tó ṣẹlẹ̀ yìí definitely ṣàdúpẹ́ lọ́wọ́ wọn nínú iṣẹ́ wọn ti dáhùn iṣẹ́ wọn ti dáhùn gidi gan ni iṣẹ́ wọn ti dáhùn kò lè má fi wọ́n lẹ̀ kó máa dúpẹ́ ẹni tó wò gbọdọ̀ gbàgbé ni wọ́n. ní ọ̀dà sàn kí ló ṣẹlẹ̀ sàn. <laughs> anyway torí pé omori ọwọ́ tó wà orí ọwọ́ tí kìíní ìdá ìbàdé yìí ó strange sábà náà bàbá náà ò mọ kankan anyway èmi mọ̀ ṣáà pé o láti mọ̀ ọmọ ẹni tó ń jẹ́ àkànjí arówólò. àkànjí arówólò mi ìmẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ sá. ṣọgbọ́n o ò mọ àkànjá arówó lò. ta ló ń jẹ́ àkànjá arówó lò. you must be joking. o ò mọ àkànjá arówó lò. ọ̀gá mi ò mẹ́ tó ń jẹ́ àkànjá arówó lò mi ò mẹ́ tó ń jẹ́ arówó lò. o ò mọ àkànjá arówó lò. mi ò mẹ́ni tó kẹ́ bẹ́ẹ̀. wo fọ́tò wo ẹni dáadáa. dátì rèé dádì o ah, mọ̀ wọ́n dádì ni èmi máa ń pè wọ́n sáà. ṣé bó lóò wọ́n lórí kí ló máa ń jẹ̀yìn èèyàn jẹ̀yà pìtẹ́ndà báyìí náà dádì dádì ẹ wo. mi ò mú orúkọ yẹn ni mọ́tò wọn bàjẹ́ ó ti pẹ́ díẹ̀ sígbà tí mo ń sọ yìí ó ti pẹ́ gan mi ò tiẹ̀ lè rántí ọdún tó jẹ́ mọ́ rárá mọ́tò wọn bàjẹ́ sí street wa ni mo dẹ̀ ń lọ mo dẹ̀ rí mo bá wọn pe mechanic tó wá bá wọn tún mọ́tò wọn ṣe so ti yé gan ni mo padà gbé wọn délé wọn ní driver sick mo wà lọ́dọ̀ wọn gan fún bíi ọ̀sẹ̀ méjì ńgbà yẹn kó tó di pé wọ́n travel lọ sí Spain gbàtọ́ ń lọ wọ́n fún mi ní thirty thousand naira àtìgbà yẹn tí nǹkan ti yíwọ́ díẹ̀ mu dẹ̀ ti ń wá wọn náà wọ́n náà gbé bẹ̀ yẹn mọ́ pé wọ́n ti ta ẹbẹ̀ yẹn fún àwọn kan wọ́n náà ti lọ kọ́lé wọn kan síbòmíì mi ò mọlé tó gbé mi ò mórúkọ wọn gbogbo bàtà fi wà lọ́dọ̀ wọn dáàdì dáàdì ni mò ń pè wọn. ọ̀gá mi ò. Ah, o mọ ẹni tó wà nù mí mo mọ̀ wọ́n sìn àmọ́ kì í ṣe pé mo ṣe pé bóyá pé ẹ sọ̀rọ̀ tàbí pé ẹ ti o get in touch pẹ̀lú wọn bákan bákan. mo mọ̀ wọ́n bọ̀ mi ò mórúkọ wọn sà. ọ̀gá tiwa lè nìyí o ọ̀gá pátápátá sírù wa fáwọn ọ̀gá tó tún jọ gàṣà wa ò lẹ́ nìyí o. àwọn ṣáà ni wọ́n kọ report wọ́n wá bíjọ́ kan nígbà tá a kó gbogbo ẹ̀yìn ẹlẹ́wọ̀n yẹn jáde tí kọmíṣánná eh, ń bọ̀ ìṣàmù bọ́n ṣàṣe rí ẹ láàrin wọn wọ́n ṣàtò ṣá ṣùgbọ́n pé ó sì yẹ kó ló like another ten years ń so wọ́n ṣe forúkọ ẹ̀ sínú àwọn tó yẹ kán fún amnesty nìyẹn anyway congratulations o kú oríire so tí o bá tó ẹ o fẹ́ bọ̀ mí lọ́wọ́ àti di àti di same category o ti free àbí ipa mi ìlẹ̀ ìwé náà wọ́n fi máa ń gbàgbé yàtẹ̀ ti jẹ́ ń bì kan náà anyway wọn náà mú tó ṣe tó fi débí mo dẹ̀ ṣúà pé n tó ṣe tó fi débí yẹn bó ṣe máa gbàgbé nígbà tó bá dé ta nìyẹn ṣé àjọjẹgbẹ́ tí mo máa nọwọ́ sí ẹ tí wàá dé ìgbà mo fi tẹ́ẹ̀sì bírèèni ẹ nìyí so definitely tó bá bọ́ síta ní ìsìn n tó gbé ẹ débi yẹn máa gbàgbé lójú ẹsẹ̀ ni anyway èmi ò ń pàrọwà fún yẹn o èmi ọmọ aláìlẹ́kọ̀ọ́ lélẹ́yìí ẹlòmíì ní iná àwa bí akúdàrú síbí náà ni tó bá mọ̀ ẹ́ bọ́ síta kò change tó bá mọ̀ ẹ́ má bọ́ síta ṣọ fẹ́ gbọ́ ẹni ẹlẹ́wọ̀n tó bá misbehave tó bá kú ó kú dànù ni àti its own risk ni ó kù sí ẹ lọ́wọ́ a dey like second comma third comma a fẹ́ mọ́ nú ọgbà ẹ̀wọ̀n yìí so ìgbà tó bá máa kú mi sí má jẹ́ kó mọ̀ yàrá ìfìmọ̀ ètò tí ì lè lọ ní èmi sọ́la ìjọ tó bá máa jẹun àjẹkùn you can go. Yeah, bye-bye. má sí tọ́lọ́mù ò lè ṣe o. Hello? Ta ló ń sọ̀rọ̀? Project ready. Ẹ́ Bẹ̀rẹ̀ báyọ̀. Nọ́mbà ọ̀nà fi ń pè yìí. Wọ́n ti fi ilẹ̀ amnesty praise god ah ìjẹta mo ṣe ń wo news tí mo gbọ́ pé gómìnà ti fún àwọn kan amnesty ṣé wọn lára wọn oh my god ah burabaya ti miss yín gan we can't wait to see you ìgbà ló máa fi ń lè báyìí saturday ọ̀túnla oh my god ah i'm really happy hello hello hello baby má bínú mo sọ fún ẹ tẹ́lẹ̀ bọ̀dá mi i mean our first born wọ́n ṣàṣì àwọn kankan wọ́n wá lọ sí ìjọkó yẹ but right now ìjọba ti fún wọn amnesty i'm very happy. thank god olúwa ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀ wọ́n á síbí kí wá pé ẹ̀kún oúnjẹ ẹ ti rẹ́dì ní pàtó àdúpẹ́ nǹkan ayọ̀ ló ṣẹlẹ̀ olúwa ṣeun. kì í ṣòro oúnjẹ right now ní láti pe sísítà mi. ẹ eh, ẹ anyway jẹ́ kí èmi lọ́wọ́ abẹ́ safe tí mo lọ. no problem no problem. hello hello dẹ́wọ̀n mi bọ̀dá mi ló pè mí sọ náà fáwọn amnesty yes. properties that acquire agbefu contractor ni kó renovate ẹ̀ actually àwọn staffs kan gbé ń but àwọn gbé kẹfà wà ń bí bá wọn pay ju hotel tẹwà tẹ́lẹ̀ hmm. so that at least ọmọ lè feel at home there. Mm, and pending the time I'm ma fi get me. yeah. I understand. let's go inside. ẹ ká wọlé. ẹ láìpẹ́ it's obvious let's say. What's that your name again? Charles Olapin. Charles Olapin. I don't understand. Olapin. Charles Olapin. Olapin. Yes, ma'am. I'm going to back. And you? Balaji Johnson. Omojara Johnson. No, Balaji <laughs> Johnson. Ó dẹ̀ jọ àǹtí tó máa àǹtí àǹtí. Ọ̀dà mi, hmm? àwọn staff tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn, wọ́n ń gbé ibà ilé, àwọn àti wọn lè máa gbé kẹ̀bá need anything ẹ bèrè lọ́wọ́ a máa ṣe fún yín. ẹnu ẹ jẹ́ ká explain fún ọ kó ṣe pé bóyá ẹjọ́ máa máa gbé nínú jàrá o àwọn ni wọ́n bá bọ̀dà tóbi ṣiṣẹ́ bọ̀dà tóbi fẹ́ kọ́ máa gbé lọ́dọ̀ àwọn wọ́n ṣe ní kọ́ máa gbé bi so ẹ máa máa bá wọn gbé bọ̀ ẹ máa ní yàrá títí yín ẹ gbọ́dọ̀ disturb ẹ̀gbọ́n mi yàrá wọn o then a máa fún yín ní there is one extra room náà tó máa ṣe in case tẹ bá ní àlejò àwọn àlejò yín máa lè sùn síbẹ̀ ṣé nǹkan tí mo sọ yìí ni <laughs> so you have night time with them chicken girl. Thank you. Thank you. So, kill lẹ fẹ́ jẹ? Ẹ sọ̀rọ̀, my lẹ Ah, omi, Oh, okay. òkè. Ẹ lè wà òkè o. Ta lè má sọ yìí? Ẹ̀yin tẹ́ wà ní ẹ̀wọ̀n látijọ́ fún crime tẹ̀ kọ́mí tàbí tẹ̀ mix up shower. Tàwa lẹ̀ sọ, kí náà fún yín jẹ lẹ́wọ̀n? Ó yẹ sọ̀rọ̀, kí náà fún yín jẹ lẹ́wọ̀n? Kò sí nǹkan kan. Hòtẹ́ẹ̀lì ta tí wọ́n fi yín sí, chile jẹ oúnjẹ perfume, èmi mi ni gbà máa ṣe oúnjẹ ilé fún yín ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi ti ṣiṣẹ́ dáadáa so owó ti wà dáadáa owó ti wà dáadáa tá a máa fi tọ́jú yín ọlápẹ what the hell gosh i hate that name ó dàgbà máa lé ọmọ ìdórí orúkọ yìí let me just say johnson johnson. Yeah. bínú má bínú dídádúró yóò tẹ̀wá mátà hmm. babe i'm money. what. I mean money money money money money money money i need money. money. I mean money. money. <laughs> serious. oh Bola. <laughs> don't Bola me please ah ló máa ń ṣe orí báyìí ló wà mò ń tẹ̀lé lẹ́yìn mò ń pè mò ń pè ó dá mi lóhùn. má bínú na o i'm sorry babe i'm in money you know it's babe. Eh? Ah, i'm excited like seriously. money. ìkọlù uh-huh. náà ó sọ̀rọ̀. okay. Hmm. That's it. I thought you had my money. Níbo ló ti rí owó tó Anyway, ibo lẹ tún ti expect kì í ti rówó. Yeah, ó ní kí n fi preparation birthday mi. What? Kí n ra nǹkan tó ń From Three hundred thousand birthday láì ṣe wedding. Mm-hmm hey, this is serious. Ah! Hey, pọ̀ o ẹ̀fọ́ èmi wà gbàládùra wípé èṣù àti ẹ̀ṣẹ̀ ọlọ́run ní jẹ́ kó yàwọ̀ pẹ̀lú ẹ̀ o àmì. ọ̀rẹ́ mi èyí tá à ń sọ́dọ̀. wo wo ni mo bá sọ̀rọ̀ fara balẹ̀ o fi ara balẹ̀ pẹ̀lú bọ̀bọ̀ yẹn o. kí n má calm down tí mo bá calm down pẹ̀lú ẹ̀ ta ni mo ti fẹ́ calm down pẹ̀lú ṣáwọn aláwọ̀ yẹn àwọn tí wọ́n ní kọ̀ọ̀kan fẹ́ calm down pẹ̀lú mi. a ṣáà pè yín lórí ọ̀kadà ẹ̀dá wa lọ ṣáà ní nǹkan ta fẹ́ rí yín fún ta fẹ́ lé yín bọ̀ ń bíbà. Ah, ah, but Bọ́lá uh-huh. gbogbo nǹkan tí mo sọ́lẹ̀ yìí ò rèé sì fi sí kí ni kí ló kọ́ mi bẹ̀ ọlọ́run ṣe tiwa náà fún ara náà. ẹ ní sùúrù ẹ fi wòye sílẹ̀ ah. bí n pé bá ṣe máa ná owó yìí tí ò ní dàbí ipa náà kùnà ṣé mo kún mi mọ́ owó náà. ẹ owó náà mais máa bá mi yanjú everything ló máa bá mi plan ẹ dáadáa. because owó yìí ti máa mú dànù lẹ́sẹ̀kẹsẹ̀ ni. pé kí ni owó tàwọn ṣe best planner. <laughs> anyway yọ lọ́rọ̀ ẹ lè fẹ́ rí wa. mo ń bọ̀ kẹ bá tún tẹnu yín. ẹjọ́ kí ló dé tí ní wò ó dùn náà kí ló ṣẹlẹ̀. tí kí ni mo sọ sí i wọ́n ní ẹ̀kọ́ ní eré yọ̀ ṣé wàhálà wà bẹ́ẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹni alátẹnujẹ. ṣé o tún fẹ́ bèbè jà sí i. Mhm. ló bá tán lè ní. bí pé ìjọ dáhùn ebi ń pa mí o. Hmm. ẹgbẹ́ ìjà wa ni. ẹ̀gbọ́n mi bọ́lẹ̀ ẹ̀ka wọlé. ẹ̀ka wọlé. ẹ bùrá mi ẹ̀wọ̀ ẹ̀ kì í sọ fún yín kí dáàdì tó kú bí táwọn àti mọ́mí jọ ń gbé lélẹ̀ ṣé you understand ẹ̀ka wọlé mi. ẹ kàwé lè gbọ́n mọ́. ẹ ló mọ́ mi ẹ kúrò lẹ́ bọ̀tẹ̀ nílé ní máa dé tẹ́lẹ̀ ṣé ẹ̀ tí bá wọn ṣènáwó tán ni ó tún dọ̀la in fact ní màtẹ́gbọ́n mi gan la wà nínú ilé gan báyìí sí tàtẹ̀ wò pé ẹ máa délé ní tẹ́lẹ̀ ni. online again okay ọlọ́run aṣọ àjọ lálọ́ bọ́dà mi ẹ ti wo gbónú ilé round yẹn kí wàá ló ṣe tójú yín báyìí abẹ́tú lọ ronú ni. ẹ wò ìrírí òun ló ń pè lágbá hmm. nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yin láti gbàgbé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ṣe understand. anyway èmi àti àjọ débi kan lọ́la bí akẹ́ bá débẹ̀ bí àwọn nǹkan tẹ́ ń ròyìn bí ẹ máa fi ṣe ọ kí lè fẹ́ mú gan ṣe. Tóbi ẹ̀dá ò lè wà láyé láì ronú pọ̀ gbogbo nǹkan tí mo ń rò o mọ̀ pé ọlọ́run àṣẹ ni dáadáa mi ò mú anything. ah no no no kò possible ẹni láti mú nǹkan ẹni láti mú nǹkan. ẹni ah, láti mú nǹkan ah. mi ní láti share up sẹ́ ẹ gba ẹ ẹ̀dẹ̀ wá ń ṣe bí ọmọ ìkiri ó bá ń pààlà ń ṣe báyìí kí lè fẹ́ máa bá a sọ ẹ̀ mú kọ́ mẹ́rin ẹ̀ ṣẹ́rọ̀ ti di nǹkan. Now she there for my joint account. Oh, tí mo ná me? ò lè ṣàkàunt. Don't tell me no let's carry go. Kàn ṣá máa wò wá o. Kàn ṣá máa wò wá o. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. Thank you very much. Stop the music! Thank you. Thank you very much. Thank you very much. Uh, to my special baby, I don't think you really know how special you are to me. Oh, mo bó ṣe tó lọ́wọ́ mi. Ẹlẹ́yinjú ẹgẹ́ mi. Oh, mo ìyá rẹ̀ lọ́dọ̀ mi. Mo fe surprise ẹ. By this time 10 a.m. tomorrow morning, can name any type of car To fe Name it and I'm going to give it to you. Uh-uh, hello everyone, hello. Now I'm jealous. this is my brother's piano. you can see that again. So, I'm not Veshenko. I'm actually building a four flat apartment come on bed, especially for our wife to be. Wow! Thank you, thank you. Uh -oh. Okay, thank you, thank you. tó bá ti jẹ́ pé anything tó bá ti sọ àtẹ̀wọ́lẹ̀ rẹ̀ pa hmm. ah, ẹ mọ tó bá sọ pé ẹ ìjókòó ni o ẹ fẹ́ pa let me see my brother bro. Oh, sister. bó ṣe wù mí ni má ṣe jayé mi lọ wọn I can't explain mi ò lè ṣàlàyé o bó ṣe wù mí ni má ṣe tẹ̀sẹ̀ yẹn lọ. àwa mẹ́tẹ̀ẹ̀ta ni ìyá àti bàbá bíi wọ́n dẹ̀ ní iye kan alábàáhùn kò ju mẹ́ta ẹ̀ lọ tá a bá wà báyìí tá a bá lè bára wa sọ̀rọ̀ à ń tanra wa jẹ ni bẹ́ẹ̀ ni. bọ̀dá mi kí ló ṣẹlẹ̀. kò tí ì sí nǹkan kan àmọ́ kó má bàa ṣẹlẹ̀ ó ní nǹkan tí mò ń tà láti fẹ́ sọ ẹ bọ̀dá mi ẹ sọ nǹkan tí ẹ fẹ́ sọ. àtìgbà tí mo ti dé ìnákúnà lẹ́ẹ̀ ná inú àpàlẹ̀ ná ẹ kàn ń ṣe bí ọmọ ojú tí ò rọ́ lárí mi ò sọ́rì láti sọ torí pé nǹkan tí mo fojú ara bèrè exactly mo mọ bá ṣe jọ wà náà kó tó di pé mo lọ síbi tí mo lọ mo mọ bá ṣe jọ wà ó ṣàdínkù tá a wà tó jẹ́ pé agídí la fi ń jẹun àárọ̀ agídí la fi ń jẹun ọ̀sán no pátí tó gbé mi lọ tó sọ wípé òun ṣe birthday fún girlfriend ẹ o tí kì í ṣe pé bóyá òun ló máa fẹ́ sílé torí mo bí ẹgbàá tá a bọ̀ òun ní ó possible kó má jẹ́ òun ló máa fẹ́ èrò mélòó ló wà bẹ̀ tí wọ́n fi fún ní mọ́tò ìwọ sọ wípé òun kọ́ ilé kan lọ òun máa fún lódìndínlé mi ò mi ò wò pé bóyá ẹ̀yin guys bóyá ẹ mọ nǹkan tí ẹ̀ ṣe ṣáà ẹ kàn náwó owó tí ẹ ò mọ̀ díẹ̀ tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ ò mọ̀ bí mo ṣe dààmú ṣiṣẹ́. ẹ jọ god i do not understand ẹ kàn ń sọ̀rọ̀ owó owó owó owó the money jẹ́ tí ètí bàbá wa ṣiṣẹ́ fún tó jẹjẹ pé mélòó náà lówó ọ̀hún ẹ̀gbọ́n mi tó ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ rè ṣé yìí mọ anything níbi tẹ́ wa ni and moreover ìjọ torí ọlọ́ọ̀ ẹ má parọ́ ọmọ ẹlẹ́dàá mi ẹ mọ̀ pé ẹlẹ́dàá mi lè ẹ má pàrọ̀ ọmọ ẹlẹ́dàá mi mi ò ní mo máa fún ní odidi ilé o mo ní ó ní four flats kan tí mò ń kọ́ pé mo dẹ̀ máa fún ní kan ní àwọn flat yẹn àníkan tí mo fẹ́ fún is two rooms and a parlour and a store and I do not understand why you please. are you alright? Are you talking to me? Oh, that means ẹ wo ẹ má bínú àmọ́ ọ̀rọ̀ mélòó ni mo ti sọ broda mi ọ̀rọ̀ mélòó ni mo ti sọ gbogbo nǹkan tá à ń sọ gbogbo ọ̀rọ̀ yìí náà ẹ̀yin ni mo fi jọ gbogbo ìwà pátápátá tó wà lọ́wọ́ mi ẹ̀yin ni mo fi jọ ẹ wá ṣe fẹ́ kí n jẹ̀bi ìtorí mo mú yín jáde ń sìn èdè ń sọ pé ṣiṣẹ́ kò fowó ṣé ẹ mọ bí everything ṣe bẹ̀rẹ̀ kó tó dín pé adébí ta wà yìí. bọ̀dá mi ẹ má yẹ kí n wojú yín o ẹ má yẹ kí n wojú yín bọ̀dá mi because mo ò lè wá jókòó sí ibà kí n máa sọ rubbish kí wọ́n bá rẹ́dì kó bá mi ta. èmi ti post ara mi tẹ́lẹ̀ kò nice now ẹ mọ̀ wọ́n máa bínú ẹ má wò wọ́n bẹ́ẹ̀. wọ́n máa ń ṣiṣẹ́ bùrà tóbi ń ṣiṣẹ́ gan tó máa lọ láàárọ̀ dalẹ̀ ìwọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n fi yín síbi ẹdẹ ẹ̀kan náwó kàn fún yín lówó ẹ̀nà ẹ̀nà ẹ imagine báwo lè ṣe fẹ́ kó feel ẹ wo bí tẹ́ wà láti jọ yín sí kò sí nǹkan kan ṣe pé bóyá pé ẹdẹ ẹ̀kọ́ nǹkan kan àbí ẹ ṣe nǹkan kan sílẹ̀ kò nice ẹ máa fi ọ̀rọ̀ ẹ máa fi ṣírò ara yín wò ẹ máa appreciate nǹkan díẹ̀díẹ̀ bọ̀bọ́ yẹn ó ṣiṣẹ́ wọn máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ owó ẹgbẹ́ ẹ̀kan náwó ẹ̀ náwó ẹ̀ náwó ó oh, nice now ẹ̀wọ́ fúnra yín bá lò pé ẹ̀ lè ṣe kọ̀ọ̀kan kó dá ọlọ́run kó dá ìwà burúkú ni. Abimulala Tóbi Wùmí. Hey! ṣẹlẹ̀ yìí orí ọlọ́run tí kì bá ṣe orí ọlọ́run ṣo fáìn tó mi ẹ. Uh-huh. <laughs> Ah! bọ́lá bọ́lá mo fáìn jù ẹ lọ. mo fáìn jù ká ni lọ. fi ah. rò pé torí pé fáìn ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ló fi ọlọ́run. àti kí tó wà ní kí ni kí kí ni mo fáìn ni. gbà mí o tọ́lá. kí ló ṣẹlẹ̀ what's up. Bímpé huh? i'm so so sorry má bínú sí mi you can't believe this. what is it. mo fi mọ́tò ẹ̀ gbà. má bínú má bínú jọ no no no no, lè máa ṣe bẹ́ẹ̀ náà why why would you do that ó dẹ̀ kó mọ́tò yẹn ṣe ra fún mi ni ooo oh, <laughs> god mọ́tò tó sì ṣe ra fún mi. no no no no no no no no no. kí ló ṣẹlẹ̀ òun ló ṣe ń flare up flare up ah, ah. iye onímọ́tò irọ́ là ń pa o àfi mọ́tò gbá o. you got me àánú nù dẹ̀mọ̀ pé ẹ̀ṣẹ̀ ra mọ́tò yìí fún mi nìyà. ayé ti já <laughs> oh, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. anyway ọ̀rẹ́ mi congratulations once again i'm so happy for you. thank you thank you. <laughs> tó bá rí bó ṣe nice lọ́wọ́ mi ìgbà tí mo drive ẹ̀ ah i'm happy. thank you anyway fún mi káàkiri mi tẹ̀jọ́ ọkọ̀ lọ́wọ́ mo fẹ́ mọ̀ fún ọ̀sẹ̀. <laughs> ó lè gbọ̀ fún áfíríkà ah, ọ̀rẹ́ mi. Hmm ó ní ìrẹyọ ah, i'm so happy for her ọlọ́run bá ń gbọ́ ó dáa kéèyàn máa bọ́ ní ìrẹyọ kéèyàn náà lè rí eré sí tiẹ̀ mo tẹ̀ tẹ́lẹ̀ bí pé nípa ọlọ́run ọlọ́run àṣetà wà lọ́wọ́. àmì o àmì ti wá o i love <laughs> it too mm. i'm so so happy for her. àní kò ṣe sùúrù ayọ̀ mi ò lè ṣe sùúrù bí mo ti bá sọ ni mo ti sọ yẹn tó ti èwo ni kí n máa bá wà búrò mi sọ̀rọ̀ kọ́ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu Eh, ṣe sùúrù. màmá bá wọn sọ̀rọ̀ wọ́n máa ṣe fọ̀rọ̀ fọ̀rọ̀ fọ̀rọ̀ níwájú mi wọ́n máa gbómi lẹ́nu tó dáa bẹ́ẹ̀ ni. kò dáa ó yẹ kó bá wọn sọ̀rọ̀ kan gbọ́ ni torí pé ìwọlẹ̀ gbọ́n wọn àmọ́ síbẹ̀síbẹ̀ náà ó máa ṣe sùúrù náà níbi tọ́rọ̀ gbede. ẹ wo màmí ṣẹ́ni kó tó di wípé ìpínyà dé sáàrin àwa méjèèjì níwọ̀n bá láǹfẹ́ tó fi dé ni hmm. àbí iye ọdún tó fi dé lóòótọ́ ni náà ṣé fi mi ọ̀dẹ sáàrin wa ni. Ah, kò lè dé ṣé òde ṣé wọ́n níbi tẹ́mi wà tẹ́yìn fi wà bí ah, eh, eh. abẹ́ẹ̀kọ́ àbí ó ṣàdí bí mo ṣe fi yín lẹ̀ kí n tó bá yín mo ṣe bá yín ṣe bẹ́ẹ̀ yín lẹ ti wà báyìí. àdúpẹ́ fọlọ́ má tòrò yẹn mọ́ owó nǹkan ti da ó ti da nìyẹn jẹ́ ká èyí tó ń sọ tí ò ṣe tí ò da yẹn kò jẹ́ ká mọ̀. ohun tí èmi fẹ́ sọ fún yín ni pé nígbà tí mo mọ̀ yẹn nígbà yẹn hmm. lọ́hùn-ún hmm. ẹ̀yin ṣàkóso àmọ́ nígbà tó wó ti dé báyìí tó wó ti dé tí gbogbo àwọn yín dẹ̀ ti ṣe lólólólólóló yìí eh. mi ìmọ̀rú ìwà tẹ̀ ń wò wọ́n sí bẹ́ẹ̀ ni nítorí gbàgbé wọn kò ní ṣàbòsí. mi ì ṣàbòsí náà. sẹ́yìn sọ fún mi wípé bí àwọn àbúrò mi ṣe náwó ìṣúgà tí wọ́n ń ra mọ́tò fóbìnrin wọ́n kọ́lé fóbìnrin wọ́n fún àwọn èèyàn tí wọ́n ò ní ìdí kan wọ́n fún wọn ní nǹkan tó bá wù wọ́n àwọn àbúrò mi akọ̀dé dé pé èèyàn wá fún yàn ní one million naira wá láwọn ṣoore fún àwọn àbúrò mi di Dangote wọ́n di wá bí adénúgà lójijì ẹ̀rẹ̀ sọ bí wọ́n ṣe ń ná owó yẹn owó yẹn tó dà tí wọ́n mọ bí wọ́n ṣe jẹ́ ni. ṣáà ṣe sùúrù ni. sùúrù mm, kì í ṣe sùúrù mm. kò sí wàhálà. mo máa pè wọn mo máa bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbọ́. ìjọ òun máa gbọ́ mami ìjọ òun máa gbọ́ ó bẹ́tà kẹ́ bá wọn sọ níbi tí wọ́n ti máa gbọ́ nítorí tí wọn ò bá gbọ́ ohun tí màá ṣe ohun tí màá ṣe agbára yín àtàwọn ọmọ yín ò ní ká èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ àmọ́ wá Bayọ̀ Bayọ̀ nǹkan tí àwọn àbúrò ẹ sọ fún mi ni pé àmọ́ fún ẹ ní five hundred thousand àbí wọ́n fún ẹ wọ́n parọ́ dé ah, wọ́n fún ẹ wọ́n láwọn fún ẹ. wọ́n sọ fún mi. bẹ́ẹ̀ni. láti gbà tó ti fún mi ẹ̀ẹ́dẹ̀gbèsára bẹ́ẹ̀ ah, òun lẹ̀dẹ̀ lè pè mí kẹsàn-án wípé kí n mú five hundred thousand naira yẹn kí n jùlù wọn láyà ah, ah. so five hundred thousand naira yẹn tí wọ́n fún mi náà nínú nǹkan tó wà lẹ̀ lórí owó mi àti lórí owó mi tó fún mi yẹn náà ó dẹ̀ ti tẹ̀ yín lọ́rùn ṣé bẹ́ẹ̀ ni ká ṣiṣẹ́ màá mi tó bá jẹ́ lórí ọ̀rọ̀ lówó dé ni ẹ jẹ́ kó fún mi lọ́ndrẹ́ mílíọ̀n náírà. ẹ ò tọ́ ọ̀bá ti rí gbogbo nǹkan yìí ọ̀sọ́ kan orúkọ ni màá gbà kó lọ́wọ́ ah, àtọwọ́ ẹ̀yìn gbogbo fúnra yín. bẹ́ẹ̀ eh, mi máa ń ṣèyàn o. má mi ó débi eh, eh, ẹ̀yin ọmọ tó ṣẹlẹ̀ bàbá yìí mọ̀. kò dé tí ẹ ṣe sùúrù. Ah, ah. mi lè ṣe sùúrù ah, èmi mọ ọmọ tó gùn mí ni mo mọ nǹkan tó gùn mí rí níbi tí mo ti ń bọ̀ fọ́tò lè mi lórí. má tura àwò kan gbogbo yẹn lọ́wọ́ níjà rírú ẹ̀ mọ̀. wọ́n gbé ìgbésẹ̀ gbẹ mi mo kọ̀m̀pilẹ̀ pé gbẹ̀lú wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ní kí n ṣí ìgbẹ́ yẹn kí n bá bẹ̀rẹ̀ sí ní gbòòrò ẹ̀ wọ́n á dé tán bàbá ẹ̀ sì ní náwó mi bó ṣe wọ̀ ọ̀bẹ̀ ẹ̀ wá ti máa sọ fún sọ́yẹ̀ tọba kábílà àdúgbò ṣe yẹ lọ bá bá bá kọjá o. bọ́ bá kọjá o ọlọ́run ní jẹ́ ẹlọ́padà sí burúkú o jọ torí ọlọ́run báyọ̀ o àbáyọ̀ èmi ló tún sọ yẹn sí ṣé ìgbà tó wó dé ṣé kí n má gbádùn ni ìwọ ọlọ́run ọkọ mi adétúnjẹ ọlárẹ̀mú má má sùn lọ́rùn má má jẹ́ kí nǹkan má bàjẹ́. Good afternoon, kí ló ṣẹlẹ̀ what is the problem. mr bayo ni wà láàárọ̀ ẹ̀ wọ́n wá sọ́fíìsì láàárọ̀ ẹ̀ wọ́n dẹ̀ lé everybody dànù wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ rí anybody ní ọ́fíìsì. Ah, ah, bọ́ládélé ìwọ sọ fún gbọ́pọ̀ tó yìí náà. Eh, i'm very sorry sir ẹ jọ̀ọ́ ẹ má bínú sir eh, nǹkan tó ti wá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ ni pé wọ́n bọ́ ṣe dé gbogbo àwọn customers ti wà bẹ́ẹ̀ ni ọkùn báyọ̀ wọ́n embarrass gbogbo wọn gan ni sir. oh my god <sighs> okay ẹ padà sọ́fíìsì i will join you in Ìjẹ̀fẹ̀. ẹ jọ̀ọ́ sir máa kà padà sí ọ́fíìsì ẹ̀jọ̀ torí ọlọ́run sá because bóyá ẹ̀dọ́ ọ́fíìsì láàárọ̀ yìí lọ́bẹ̀rẹ̀ sí ni sọ pé àwọn ò gbọ́dọ̀ bá anybody ní bíbá yìí pé táwọn bá bá wọn bíbá yìí àwọn máa arrest everybody páwọn òbí wa dẹ̀ máa fojú sunkún wọn. sọ́pọ̀ ah, ah, tó yìí ni. ojú bẹ́ẹ̀ pọ̀ jù lọ́n sá. ok ìwọ ìwọ ẹ máa lọlé i will get across to ṣeun ó máa sọ gbàtẹ́ máa resume gbàtà surface sit down i will join you. fa gbogbo eléyìí ǹjẹ́ ọmọ ibi tó wà tọ́ o lè ń sọ̀rọ̀ mo wù ẹ́ bí mo rò pé àgbàlagbà ni ẹni náà o ṣe fẹ́ gbogbo àwọn eléyìí o lè ń sọ̀rọ̀ o sọ̀rọ̀ you keep repeating the same thing a lè ń sọ fún ẹ o lè tún dákẹ́. I am very sorry sir I am very very sorry please. ẹ má bínú kò jọ bíi pé mo rude bọ́ mo mọ ọkọ tí mò sọ mo mọ ọkọ tí mò ń wí dáadáa ṣó ti ẹ̀yin sìn ẹ má bínú pé bí a mo ń tẹnu mọ́rọ̀ o máa continue láti máa repeat nǹkan tí mò sọ ni torí pé mo mọ nǹkan tí mò sọ I know what I'm saying this is my money this money is my money owó mi ní èmi ni mo ní gbogbo tí mo sọ bí òkè ẹ wò ẹ má respect mi mọ́ gbogbo ilé ìjẹun ìṣẹ̀yẹ má respect mi ẹ dá mi padà síbi tí màmá wà èso mo tí mo tí mo wí mo mọ̀. sir sir with due respect sir um, you see àwọn ni ìgbọ́n wa àgbàlagbà èmi ni last born mi ò dẹ̀ rí wọn báyìí rí sir ẹ rántí question tẹ̀bi wọn wọn ti dáhùn question yẹn dì sí so mo tún fẹ́ kẹ́ padà sí question yìí kẹ́bìrì lọ́wọ́ ẹ̀gbọ́n mi bọ̀dá báyọ̀ pé owó tí wọ́n ń sọ yìí ibo ni wọ́n ti rí owó i just wanna know. you must no it's not even must you are very stupid. orí ẹ ò pé fún tó sọ yẹn orí ẹ dàrú fún tó sọ yẹn ó ṣe èrè mi lọ bá sọ pé gbogbo ìbò mo ti lọ́wọ́. ó ti tó báyẹn ó ti tó báyẹn. o lè tiẹ̀ mi mọ́ ẹ̀fọ́lọ́pàá wa arrest mi. ó ti tó báyẹn please ó ti tó báyẹn sir the questions sir people not náà ti rówó it's tí. Ah, ah, orí ẹ ò pé ni mọ́lẹ́bí ni mo ní. Ah, Báyọ̀ Báyọ̀ be careful. sorry sir. Let's ṣe gan sir mo really appreciate effort in lórí kéèsì bó tẹ bá mi wọ́n nù ọgbọ́n mo mì ní pé kẹ bá mi wọ́n nù ọgbọ́n because kó bá tó repeat the same thing màá mi sọ pé bá mi lọ́kàn ọmọ cell and from the cell ó máa padà lọ síbi tó ti wá. èmi ìwọ wọn máa kọ́ mú èmi padà lọ sínú cell wọ́n fẹ́ mú èmi padà lọ síbi tẹ́mi tí mo ò ń pè mí lẹ́lẹ́wọ̀. he even made a mistake bro kò ṣe sell lẹ́ẹ̀ máa lọ ẹ máa padà sí pre pre pre prison. dẹ́rọ ẹ wọ ọmọ tó sọnù nígbà tó wà primary school tó jẹ́ kẹ́mi ni mo rí ẹ olórí burúkú yọ̀ọ́ máa ti sọnù èmi prison. èmi prison tẹ́ wọ́n mi ẹ wọ ọkọ tó bá mi lọ́lọ́ owó mi. báyọ̀ ẹni ẹ̀kọ́ lẹ́ni o mò ń kọ́ ẹ lẹ́ni o. lọ́lọ́ owó mi. beat a woman go to prison beat a woman and go to prison. mo ń kọ́ ẹ lẹ́ni o. lórí owó mi for God sake lórí owó mi for God sake lórí ọgbà mi. come over come over come over. tani come over. come over. for what yo o time o gbẹgẹ bẹ bá mi tún bẹ̀rẹ̀ bá mi sọ̀rọ̀. oyè yẹ take him out. what is it. oyè oh, yẹ out out out. Oh, okay no problem.